ń ṣe mọ́sálásí wo gan lọ́pọ̀ jù lọ́rọ̀ tí a ti lọ sí àti pé àsìkò wo kí a gbé ní àrùn gbọ̀gbẹ̀ lọ sí yàrá bákan náà ni wípé ṣé ọtọ́ fẹ́ni tó fẹ́sẹ̀ ìtìkáàbù ó tún mú ẹ̀rọ aṣọ́rọ̀ rẹ̀ dání wípé náà mọ̀ sí ìtọ́mọ́ fẹ́sẹ̀ ní àdìbáyá bíṣọ́ọ̀bù rẹ̀ dà yìí sí àwọn ènìyàn ojú rẹ̀ tó tó láwọn dé. alhamdulillah wasalatu wasalamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته السلام لذلك ما واتجين من سورة رمضان أنتم غالب وتيتيا ما واتجين من أوان كان النبي صلى الله عليه وسلم من سنده قلنا الاعتكاف الاعتكاف náà ní kí n kóra ó sínú mọ́ṣáláṣí láti fi máa ṣẹ̀sìn títí alukur'an títí ẹ̀rántí ọlọ́run àwọn sọláàtì èyí títí àsọláàtì bá nàbì sallallahu alaihi wasallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ǹjẹ́ inú mọ́ṣáláṣí wo láti lè máa ṣe al-i'tikaf gbogbo mọ́ṣáláṣí iná láti lè ṣe al-i'tikaf lọ jẹ́ pé ọjọ́ jùmọ̀á yóò bá ní nínú àwọn àsìkò táwọn máa fi ń ṣe àtìkáfù yìí afẹ́kọ́jẹ́ pé mọ́ṣáláṣí aljaami tí wọ́n máa fi ń ṣe jùmọ̀à ibẹ̀ láti ṣe àtìkáfù tá a fi ní ní bùkátà sáti máa jáde ńgbọ̀ bá dọjọ́ jùmọ̀à ṣùgbọ́n tó bá yẹ péjọ jùmọ̀à kò ní sí ń mọ́ṣáláṣí tí wọ́n ti ṣe jùmọ̀à náà a lè ṣe àtìkáfù nínú ẹ̀ nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá tó sọ pé wala tubashiruhun wa antum aakifuna fil masajid ẹ má fara nura pẹ̀lú àwọn ìyàwó yín o láwọn àsìkò tó máa ń ṣe àtìkáàfù nínú àwọn mọ́sálásí gbogbo eléyìí ni àgbọ́yé àwọn sọ̀hábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo mọ́sálásí pátá porongodo láti lè ṣe àtìkáàfù nǹkan tí apá kan wọn kan sọ ni pé tí jùmọ̀ àwọn bá wà ń bẹ̀ ká ṣe ní masjidun jami'a ibi tí wọn bá ti máa ń ṣe sọ̀látùl jumu'ah àdéhìí kan tó wá wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ní láàtìkáfà illa fi thalathati masajid kò sí ẹ̀ẹ́tìkáf àfi ní mọ́sálásí mẹ́ta ṣé ìtumọ̀ rẹ̀ ni kò sí ẹ̀ẹ́tìkáf tó lálàáfíà àbí kò sí ẹ̀ẹ́tìkáf tí ó pè pérépéré ní ládàá ẹlẹ́ẹ̀kejì yẹn la mú kò sí ẹ̀ẹ́tìkáf tí ó pè pérépéré ní ládàá àyàfi tó bá wáyé lọ́kàn nínú àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn mọ́sálásí mẹ́kà àbọ̀wọ̀ mọ́sálásí النبي صلى الله عليه وسلم madina mọ́sálásí بيت المقدس ní jerusalem àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pé wọ́n pọ̀ ní ládàá tabasi ẹ̀rẹ̀tìkáfù nínú wọn ju àwọn mọ́sálásí yòókù lọ a sì mọ̀ pé bẹ́ẹ̀ náà ni torí pé tabasi sọ láti inú wọn náà ládàá wọn ju ti èyí tabasi nínú mọ́sálásí mi lọ àmọ́ pé kò tọ́ka sí ẹ̀rẹ̀tìkáfù níbòmí àfi bẹ́ẹ̀ rárá Hudhayfa ibn abdullahi bin mas'ud radiyallahu anhu tó bá fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n pa kéèsì rẹ̀ lọ sídìí pé àwọn ẹni tí ń ṣe ẹ̀rẹ̀tìkáàfù ní mọ́ṣáláṣí alkufa tó rí tó ń fi sọ pé madina ló ti yẹ kán sí bóyá àwọn gbọ́ àgbọ́yé àti ìfìyànjú ọ̀lọ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. àsìkò owó gan lèèyàn máa ń wọlé fún ẹ̀rẹ̀tìkáàfù yóò bẹ̀rẹ̀ látàárọ̀ ni àtàárọ̀ ọjọ́ tó bá ti fẹ́ ṣe àtìkáàfù yẹn ṣùgbọ́n ètò dájú ni kò jẹ́ kó ràn ọ́ wọ̀ bọ̀ ní mọ́sálásí tó ti fẹ́ ṣe àtìkáàfù tó bá fẹ́ bẹ̀rẹ̀ àtìkáàfù ní mẹ́wàá àti ìgbẹ̀yìn nínú oṣù Ramadan nígbà tí ó bá dijọ́ Ramadan pé ogúnjọ́ ó ti wà ní mọ́sálásí tó ti fẹ́ ṣe àtìkáàfù láti ìgbà tí oòrùn bá ti wọ̀ ó ti wà ń bẹ̀ kó ràn ọ́ wọ̀ bá ní mọ́sálásí yẹn kó máa bá ẹ̀ẹ́tìkáàfù rẹ lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀n àgàdà níparí ọ̀ kó ń bẹ̀ láàárọ̀ láàárọ̀ ọjọ́ ọdún òní kò kílẹ̀ tó máa ilé ìjọba wọn lẹ́rọ ọba ní sọ̀rọ̀ gáàsì ní létí tá a lè gbé wọ ibi tí a ti fẹ́ ṣe ẹ̀ẹ́tìkáàf a lè gbé wọ bẹ lókun bàtà máa ń bẹ̀rù pé wọ́n lè jì bàbá fi síbòmí ṣùgbọ́n àní tàn lẹ̀ ọ̀nà tó fi tí yóò fi jẹ́ pé bóyá ẹnìkan tó bá pè wá tá a fi lè sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ lọ́rọ̀ tí ò ní í ṣe pẹ̀lú ilé ayé kò sí nǹkan tó burú torí ẹ̀ẹ́dẹ́káfò pé ká kẹ́nuró níbi à ń sọ̀rọ̀ ṣùgbọ́n ní níbi à ń wa kí ni ìbéèrè yín? Náà mo ní ẹlẹ́rìí ìjákà ọ̀yọ́ ní rẹ̀ àjọ ọdún àgbọ̀dọ̀pọ̀ láyé. Ẹ dákun owó èèyàn wo orúkọ ọlọ́pàá ti ojú ìyàlọ́wọ́ ṣe dákun bá ọ̀yàn náà rẹ̀. Ẹlòmíì jẹ́ àtijọ́ àrùn àtijọ́ rẹ̀ tó fi tipátipá ní májàmú yíyọ zakatul fitr nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ ni alhayat kéèyàn jẹ́ ẹni tó wà láyé láàyè lásìkò jíjọ́ ara yàn rẹ̀ ẹlẹ́kejì ọ̀nà ni islam kéèyàn sì jẹ́ mùsùlùmí àsìkò tí wọ́n ń sọ yẹn ni kẹ́ ẹ wà láyé láàyè láàárọ̀ ọjọ́ ọdún ìtúnu ramadan téèyàn bá ti jẹ́ alààyè abẹ̀ní bàbá àjọmọ́ta bíngbà náà gbogbo wọn ńlá gbọ́dọ̀ yọ zakatul fitri fún agbọ́dọ̀ ni kìí ṣe pọ̀ yẹ agbọ́dọ̀ so oníkálukú alọ́gbọ́dọ̀ yọ ẹlẹ́ẹ̀kejì ní islam kó jẹ́ mùsùlùmí gbogbo mùsùlùmí iná ni ọyọ torí ẹ̀ eh, intanẹti máa yọ náà ni múdù mẹ́rin múdù kan ńlẹ̀kùn ọwọ́ méjèèjì tọwọ́ tí kò tóbi jù tí ó sì kéré jù tọwọ́ tá a fún pọ̀ tá a sì tẹ́ pẹrẹsẹ jù irú ń ta bàtà sínú rẹ̀ ló ń jẹ wóró àbí ń tọ́jú oúnjẹ eléyìí tó wọ́pọ̀ láàrin àwọn èèyàn láwùjọ tẹ wà yẹn tó sì ṣe é fi mú dùn wà bẹ́ẹ̀ so ó ní ẹ yọrù rẹ̀ mẹ́rin fẹ̀yìn ẹ̀yọ̀ kan kìí ṣe pé wọ́n ní kẹ́ yọ bọ́ǹvìtà o wọn sì ní kẹ́ lọ yọ mílò rárá o torí pé ọ̀pọ̀lọpọ̀ ìtúkùtù ni wọ́n máa tu o omi ìlò lè fún yàn ládìẹ sádìẹ ṣe é fi mú dùn o. so oúnjẹ eléyìí tó ṣe kó ṣe fi múdù wọn múdù mẹ́rin èèyàn kan ọ̀ràn èèyàn ni pé ká yọ ẹni tó jẹ́ pé kò lè dára rẹ̀ bọ́ ẹnìkan ní ń bọ́ tẹ́lẹ̀ náà ẹni tí ń bọ́ òní ọ̀bọ̀ yọ gẹ́gẹ́ bí ọmọ sóbì bàbá ní ọba àwọn ọmọ rẹ̀ yọ ìyàwó sọkọ ọkọ ní ọba ìyàwó yọ ọmọ ọ̀dọ̀ sí ọ̀gá rẹ̀ ọ̀gá ẹ̀yin lẹ́ẹ̀bà yọ á sì yọ ní túláàsì láàárọ̀ ọjọ́ ọdún ṣáájú ká tó ṣe sọ̀láàtì làáìd ẹ̀ ń bá yọ lẹ́yìn tá a ti parí ẹ̀ẹ́d tá a ti ṣe sọ̀láàtì tán sàrà lásán lọ yọ kọ yọ zakatu ìtùnú eléyìí jẹ́ àlàyé sókè. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Kí ló kọ́ ìwé rẹ̀ dín pẹ̀lú? Kí ni ìbéèrè yín? wọ́n tẹ̀ pé tára títà ìjọ nọ́mbà ti fọ́ àkà ìgbàgbé yẹn fún sórí ìjọ ìjọba àkà níbi ní ìmọ̀lága tí ó ní ìdí ìwà ọ̀tí wọn lẹ́kọ̀ọ́ pẹ̀ pẹ̀lú pé ìpínlẹ̀ bí ẹ̀rọ káwọn ìlú máa ń bẹ̀rẹ̀ sí ìwé òfin ní ìmọ̀ ìwé ìwé wọn àtọ́kọ̀ Pẹ́rẹ́ǹtì. Pẹ́rẹ́ǹtì obìnrin. Ok. Àkọ́kọ́, wọ́n ní tí ìmáàmù bá ń ṣe rákà mẹ́rin mẹ́rin ní sọ́látù tarawih tí yàn á bú só nírà kẹlẹ́kẹta sọlọ́ ń fún yàn ládàá pé yàn ti gba dẹ́kẹta kí só tó wá àbí báwo òní gba ládàá kankan nítorí pé ìbẹ̀rẹ̀ kọ́ ni sọ́láàtì ẹni tó bá ṣe parí ńlá kò ṣe sọ́láàtì lẹ́yìn náà irú ìmáàmù yìnyẹn ti ń ṣe mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin kọ́ lọ́tọ̀nà méjì méjì òní torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé sọ́láàtì láìlì mẹ́tìnà mẹ́tìnà sọláàtì táǹfò òru ṣe rákà méjì sálámà rákà méjì sálámà ni. ǹjẹ́ tún rí nínú àdéhìí Aisha radiyallahu anha tẹ́bí rò pé mẹ́rin lànàbì máa ń ṣe lọ́lọ́gbọ̀n gàdá kó tó sálámà kò rí bẹ́ẹ̀ o àwọn olùmọ́sàlàyé rẹ̀ wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé yóò ṣe méjì yóò sálámà yóò tún ṣe méjì yóò sálámà tó wá parí mẹ́rin ni wọ́n jókòó ni wọ́n sinmi ìtọ́gbà lérò pẹ̀lú mẹ́rin tẹ̀ màmá èèyàn kú àwọn obìnrin tó wá yẹ kí wọ́n ṣètò àti wẹ màmá ẹ̀rù ń bà wọ́n ọmọ màmá sì wà tọ́jọ́ kùnrin tó ń lè bọ́ wájú kọ́ wẹ̀ ìyá rẹ̀ àwọn obìnrin lẹ́ ṣàlàyé fún àwọn lẹ́kì láyà kẹ́sì lákin ẹ lọ wẹ màmá mọ̀nà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ àwọn ni ọ̀lọ́ wẹ̀ wọn wáyé o táwọn náà bá wẹ màmá tó ń ti pé wọ́n jóbìnrin wọ́n gbọ́dọ̀ bo ẹni tí ń bẹ láàrin ìdodo òkú yẹn àtọrúnkún rẹ̀ méjèèjì kò gbọ́dọ̀ jẹ́ ní tí ó wà ń sísí lẹ̀ tẹ́nìkan kan tí ó wà á máa wá wò kọ́tọ́ tẹ́ bá wá ṣe ṣe ṣe tẹ́ wíwíwí táwọn láwọn ọgbà sọ ọkùnrin tó jẹ́ ọmọ ẹni tó kú yẹn tó ń tipa àfẹ́kọ́jẹ́ pò ní ọ̀wẹ̀ ń lè bọ́ síwájú kọ̀wẹ̀ kó daṣọ bo àárín àyíká wí yẹn dáadáa kó wọ ìyá rẹ̀ àǹbẹ̀lọ̀ nǹkan má burú. جزاكم الله خير الو الو وعليكم السلام ورحمه الله كله طيب ولكن طيب ما في بو لا لا في زكاة الفطر إذا من يعطي زكاة إتون رمضان قد kọ̀tọ̀nà ká fi owó yọ oúnjẹ lànàbì sallallahu alaihi wasallam ní ká fi yọ owó ń bẹ láyé ànábì oúnjẹ ń bẹ oúnjẹ ló ní ká fi yọ kẹ́sì máa wọ nǹkan o lọ́jọ́kọ́jọ́ ní gbogbo ìgbà owó lọ́mọ èèyàn máa fẹ́ gbà ju nǹkan míì lọ wọ́n máa ní wọ́n fún ọ lẹ́wù wọ́n kó aṣọ fún ọ nínú kọ́ faramílẹ̀yìn àbí kó fún ọ lówó ọ̀dàjú gbówó tí wọ́n fún ọ̀bá ní tó ra iye aṣọ tí wọ́n bá fún owó ló béèrè wọ́n ní wọ́n fún ọ lóúnjẹ àbí kò gbowó owó ni ẹ fún mi yóò lówó ní jẹun yá so anábì máa bẹ́ẹ̀ dáadáa ọlọ́run ọba fi yé bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹ̀sìn bí wọ́n ti ní ká ṣe la gbọ́dọ̀ ṣe oúnjẹ oúnjẹ wọn ní ká yọ èsì sírò èlò ni wọ́n lè ra ìrẹsì mọ́tò mẹ́rin àbí àgbàdo múdù mẹ́rin àbọ́kà bàbá múdù mẹ́rin wọ́n wá kówó lé ẹnìkan lọ́wọ́ ipò ti yọ zakat tó o bá ṣe bí o ṣe sàrà ọ yọ zakatul fitr tọ́lọ̀ wọn bá ní kọ́ yọ níparí Ramadan náà. ìdílé àkùnrin àwọn ọ̀sán yìí zero zero eight six zero one six five four one ìyá orí pété orí èpè tí àmọ̀ pèsè nù ẹ̀ lọ́wọ́. wàlúùsọ̀gbọ̀n kí ló kọ́ ń bọ̀rẹ̀ dínkù ẹ̀bà ní ìfọ́ ìsinmi díẹ̀ kí ni ìbéèrè ní. àwọn ọ̀gbọ̀n fẹ́ bèèrè pé ẹ̀bà ẹ̀bà fẹ́ lọ forí pẹ̀lẹ̀ ní tọ́wọ́ lọ́dọ̀ kẹ́ ìkọ́kọ́ kalẹ̀ ní àbí ẹ̀fẹ́. èyí owó ẹ̀rọ àfikọ́kọ́ fi lélẹ̀ nínú méjèèjì kò ṣètò burú nínú ẹ̀ torí pé ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì tẹ wí yẹn bọ́yọ́ wọ́lé yẹn kọ́kọ́ fi lélẹ̀ àbọ̀rún pin gbogbo ẹ̀ láti ti tọ́ka sí ṣùgbọ́n kò sọ́wọ́ èwo la ṣàlẹ́sà èyí táwọn aṣáálẹ̀ ṣáà ní kọ́wọ́ kọ́kọ́ lọlẹ̀ ṣáájú orúnkún náà. lọ́dọ̀ kún mi lọ fẹ́. hello ìyá orí zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one àwọn láì tí olùjá ìdí nù. hello. Hello. Hello, kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pẹ̀ o? Àríkùn Sọlám ti lára kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pẹ̀? Eh, kí ni ìbéèrè yín? Tí wọ́n wà sílẹ̀ rẹ̀ kí á kàmẹ́rin tó kò wà lórí lá, ọ̀rọ̀ pọ̀ èèyàn dá láfúráfà ó dá láfúráfà yẹn tó ìgbà tí ìwà di kàṣáwù yẹn mọ̀ pé kàṣáwù ẹlẹ́kẹrin yẹn máa ṣe fún ìtọ́jú ìtọ́jú ìbáyà yẹn tó dájú ìpè ṣé o ti pé omi sọ́fúráfà ti ní bí màá kọ́kọ́ tí màá ṣe kàṣáwù ju wọ́n máa wọ̀ pé ṣe ní ẹlẹ́ẹ̀dínláta ẹlẹ́ẹ̀dínláta àti màá ṣe. ó ti yé ó ti yé ẹni tó bá jẹ́ pé kò bá sọláàtì láti bẹ̀rẹ̀ dópin gbogbo tẹ̀sáhùdì tí wọ́n bá ń ṣe nínú sọláàtì yẹn tó wà lẹ́yìn imam kò ní í ṣe tẹ̀sáhùdì yẹn pé kódà kó jẹ́ pé wọ́n ti débi tí lè máàmù ti sálámà tí wọ́n bá ti ṣe tẹ̀sáhùdì rẹ̀ débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ó ti tó pàdákẹ́ gbogbo àdúrà tí lè máàmù bá ń ṣe ń bẹ̀ yẹn kọ́ máa ṣe ìwọ ní sọ̀láàtù rẹ̀ ó sì ní sá sọ̀láàtù fanabi sallallahu alaihi wasallam níbẹ̀ yẹn ó dìgbà tó bá tó ṣe tẹ̀síáhùdù ti parí tí sálámà máa wá lẹ́yìn rẹ̀. hello ìyá ojú òpó ìfẹ́jú bákan hello aleykum salaam tí ló kọ́ ìwé rẹ̀ tuntun ojú òpó orí bákan. nínú ìbéèrè tó tún wọn bí omi wípé ṣé ó tọ́ fún ìmáàmù tó yẹ sí wípé ní òun náà ṣe ìtìkáàfù ó sì ní mọ́sálásí títí máa ń ṣe sọ láti fáwọn èèyàn tó bá ti wá jọjọ júmọ́ yóò wá jáde kó mọ́sálásí yóò lọ sí sọ láti júmọ́ fún àwọn èèyàn. hello. aleykum salaam kí ló kọ́ ìmọ̀ rẹ̀ dínkù. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí màmá tó bíyàn lọ́mọ kalẹ̀ láti kékeré ṣé títà nìyẹn wà sí márì tó fi lọ sí lọ kò ná yẹn kò mọ iṣẹ́ tó ti rà kò rán ilé ìwé kò náwó kankan lé lórí ṣé èèyàn lè tọ́jú bóòdì jẹ. Àkọ́kọ́ ìmáàmù ti ń ṣe al-i'tikaf ní mọ́ṣáláṣí mi tó yàtọ̀ síbi tí ti ń ṣe ìmáàmù. So, nǹkan ti ń ṣe kò dáa tó mọ́ṣáláṣí ibi tẹ́yìn ti ń ṣe ìmáàmù yẹn gan ló ti fẹ́ ṣe al-i'tikaf lọ́nà tẹ́yìn ní bùkátà láti máa jáde lọ bí kankan nígbà tó bá dọjọ́ jùmọ̀ nítorí jíjáde tẹ́yìn jáde kúrò nínú mọ́ṣáláṣí tẹ́yìn lọ síbi tẹ́yìn ti fẹ́ ṣe ìmáàmù yẹn ó tako ìtumọ̀ àti pàápàá i'tikaf tẹ́lẹ̀ ń ṣe yẹn pàápàá jùlọ àtúnṣe pé mọ́ṣáláṣí kan náà níbi tẹ́yìn ti ń ṣe ìmáàmù náà tí èsì kí mọ́ṣáláṣí kàábà lẹ ti lọ sí ẹ̀tìkáf tí èsì ṣe tànàbì tí èsì ti Baitul Maqdis àbùrọ̀mọ́ á jáde ń bì lọ bí ibi tó ti yẹ kẹ́ẹ̀sì ẹ̀tìkáf yín náà níbi tẹ́ ẹ̀ bá ti máa ṣe ìmá ilé ìjọba. wọ́n ní. ọlọ́gbọ̀nàgbà kí ló kọ́ yín bẹ̀rẹ̀ kí n ìbéèrè yín. Ìbéèrè mi nípa ní Nàìjíríà? nípa. Ìbéèrè òṣèlú. Ẹnu tẹ́lẹ̀ wọn gbà nínú ọdún tó yára ṣé tí ẹ bá gbé àdúgbò tí o tí mo lè gba ẹran tí ẹ lè sẹ́ni owó tí nàìjíríà bá kan náà nípa ní ẹgbẹ́ bá yàn pa àti ìpè ní sábà bá yàn pa ṣe tẹ́tẹ́ tí o ń sọ nínú ẹran yẹn ẹni tó wà lọ́yọ̀ọ́ ó sọ pé ìyá tó bíyàn ó pààyàn ti kọ̀nà yíyàn báwo lèèyàn ṣe sẹ̀mí déyàn ti dàgbà báwo kí lèèyàn kọ́ kí lèèyàn mà tó fi wá ń di pé ń lọ ilé ọkọ sẹ́rù yáyùn sọ́tọ́ kéèyàn ti ẹ̀ lóun náà rí tó sì lẹ́tọ̀ọ́ sí kéèyàn lóun ọ̀tọ́jú rẹ̀ dáadáa ẹ̀ tọ́jú rẹ̀ ń túláàsì ẹ̀ mójútó lọ́ràn àyàn nítorí pé òun màmá yín màmá yín bàbá yín kẹ́ sí dáadáa sí wọn kìí ṣe nítorí pé wọ́n bí yín wọ́n tọ́ yín kìí ṣe nítorí pé wọ́n bí yín wọ́n pa yín tì bíbí tí wọ́n bí yín náà ló pè fún kẹ́ẹ̀jẹ́ ni tó ṣe pé ẹ sànù wa torí ẹ kò ṣe nǹkan kan lórí mi ó ṣe kínní ó gbé lóyún náà fìlà lásán ìtọ́jú ọ̀ràn yẹn màmá rẹ ti ṣe ó ti bí ọ tí ọba bí ọ ṣé yóò tiẹ̀ lè béèrè ma èèyàn kú nílé béèrè so adúpẹ́ fọlọ́ ẹ tọ́jú màmá kọ́mọ́bàjẹ́ sábàbí àti mọ́wàá àlùjáná tìyín tààrà lẹ́yìn ìjọba wọ́n ní táwọn bá ń gbé lu òyìnbó táwọn bá yọ zakatul fọ́tòrò àwọn onírẹ́ ni táwọn fún nítorí pé ẹni tí ò ní wọn láwọn ètò kan tíjọba ń ṣe fún wa táwọn náà fi ní gba sàrà àtẹ̀bá fún wa sòsí àwọn akókò lè fowó zakato fitiri ránṣẹ́ káwọn òbí èèyàn ọba yẹn ránjẹ tó ṣe déédéé zakato fitiri tèèyàn kí wọn bá yẹn yọ fún aláìní bẹ́ẹ̀ ni kò sí tó burú ẹ lè fi zakato fitiri yín kẹfì ránṣẹ́ láti ibikíbi tẹ́ bá wà sí ibi tí wọn bá ti lè yọ wọ́n bá yín yọ. tó bẹ́ẹ̀ náà ni wọ́n ní Eid al-Adha ọdún léyà tá a máa ń pẹran léyà àwùjọ táwọn wọn nígbà káwọn pẹran kàrò orí ńlá tó lọ sí fáwọn ọ̀rá gboléyà Nàìjíríà ó tún dè mọ́wájú ilé yọ́n máa ṣe mẹ́ẹ̀ kò sí dọ́gbúrú ń bẹ̀ so ó tún dáa gan láti tún fi ṣàpèjúwe fún mùsùlùmí tí ò tí ì ra tiẹ̀ náà pé ẹ̀yin náà má jà fara o ó tún dá láti pèèyàn tẹ́sìn islam pé ẹ̀yin tẹ́sìn islam ṣe rí nǹkan mọ́ àwọn dáadáa tó fòyìn ru ara rẹ̀ yìí so ìwọ tó wà ń gbé lo òyìnbó rẹ́ran kò dé mọ́ láti ilé kò ríran o nígbà bá tún gbẹ́ran tó dá tó tó tó tó tó tó dá ń bu tó mọ́bẹ̀ tó fẹ́ dù àwọn kan ó tún dé pé àwọn ń gba ìtọ́ fáwọn ẹranko bóòlù ó sì lè máa pẹran ó tún lè lọ ẹ̀wọ̀n nǹkan ńlá gbẹ ẹ sì máa sáré pé ẹ fẹ́ lọ lóyìnbó ni wọn náà ń gbọ́ wọn so torí ẹ wọn ò lè dá pẹran bẹ̀ so ẹ lè fowó ránṣẹ́ lé kí bàbá yín bá yín rágò kún ọ pa wọn á ní sábà pa ń kọ́ ẹ ṣe dandan ní káwọn jẹ nǹkan kan bẹ̀ ẹ̀sìn kẹ́kẹ́ jẹ́ bẹ̀ so àwọn àmọ́ bá sì pòtì ẹran ránṣẹ́ bóyá tí bá yín dín wọ́n lè ṣe dhl rẹ̀ tí wọ́n gbé ránṣẹ́ ọ̀rọ̀ ọ̀rùn kò sí nǹkan tí ọ̀rọ̀ ọ̀rùn so wọ́n gbé ránṣẹ́ ọ̀kàn lè má ba àtijọ́ ọdún mọ́ pé kọjá kọ̀ọ̀kọ́ ń tẹ́ kọ̀ọ̀kọ́ tẹ́ bá ti ti káyì dìde. hello hello aleykum salaam wa kí ló parí mọ̀lẹ́ dínkù. àtùkàtà láti Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. àwọn ọ̀dọ́ tí wà ní. ọ̀dà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ àkọ́kọ́ ó ní ṣé téèyàn bá àdọ́sì ọmọ téèyàn bá àdọ́sì ọmọ lẹ́gálì tó jẹ́ pé èèyàn ní gbogbo dọ́kúmẹ́ǹtì lórí ẹ̀ ó sì jẹ́ pé ó di ọmọ èèyàn ṣé ó lè di ogún èèyàn. síbẹ̀ ìbẹ̀ náà ah. ó ti yé ó ti yé ó ti yé. ìgbéyà ni àkọ́kọ́ ìbéèrè ni ẹ̀kejì a sọ pé tí ọba ń ṣe bí wọ́n bá ń ṣe ìdìláwà kùránù nínú mọ́tò bí wọ́n bá débi sùjú bí èyàn lè tó ríkọlẹ̀ nínú mọ́tò ṣé kò sí ẹ̀ṣẹ̀ fún alhamdulillah àkọ́kọ́ èèyàn lè adopt ọmọ kó dọmọ rẹ̀ lábẹ́ òfin Ọlọ́run nítorí adoption yẹn Islam ò fara mọ́ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń ṣe Ọlọ́run bá ti wá sí ilé wọ̀ ọlọ́ni ud'uuhum li aabaa'ihim àwọn bàbá kálukú ní kí ẹ máa pè má ẹ sọ ọmọ ọlọ́mọdé ọmọ tí dọ́kúmẹ́ǹtì kan kò lè sọ́dẹ̀tọ̀ ìgbà sátífíkẹ́ẹ̀tì tá fún yàn kó ti tọ́ ọmọ rẹ kò lè sọ́dẹ̀tọ̀ fún ọ nítorí kò fi ọlọ́run supasíìdì gbogbo àwọn sátífíkẹ́ẹ̀tì rọ̀ àmọ́ lè lọ gba ọmọ ọlọ́mọ tọ́ kí wọ́n máa jẹ́ ọmọ ọlọ́mọ tí wọ́n gbà tọ́tọ́ fẹ́ sànù àánú tó fẹ́ ṣeun yóò fún ọ láǹfààní ọgbàládá ńlá lórí ẹ̀ torí gbogbo ẹni tó bá ran abẹ̀dọ̀ tí ń ní lọ́wọ́ ànábì ni yóò gbẹ̀san lọ́dọ̀ lọ sọ ní tó ṣe yẹn iṣẹ́ rere ni ọlọ́run bọ́ san lẹ́san rẹ̀ kò lè dọ́mọ rẹ á ń bọ̀sibọ́sí pé yóò jogún rẹ̀ ọmọ tá a bí tá a bí tó pé àtọ̀ wa ló dòun ẹ̀yin ìyàwó wa ló dòun òun lọ́mọ tí ó jogun wa òun làwa náà jogun bàbá síwájú wa kú kìí sọmọ ọlọ́mọ tá a lọ gbàtọ́ kò lè dọ́mọ wa láéláé lábẹ́ òfin ẹ̀sìn Islam kò ní jogun wa rárá rárá ṣùgbọ́n ẹ lè kà kọ́lẹ̀ kó tó di pé ẹ kú kó tẹ́ ẹ bá kú o kó ń fún ní nǹkan báyìí nínú dúkìá yín kọ́sà ti jẹ́ pé nínú ìdá kan nínú mẹ́ta dúkìá yín lẹ ti bùn tó bá ti lè tayọ ọ̀dà kan nu mẹ́ta àní gbà wọlé o ọwọ́ ọ̀dà kan nu mẹ́ta lágbà wọlé eléyẹn jẹ́ àsọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ fún kíkẹ́ kún fún nínú dúkìá yín wọ́n láwọn ń ké alukur'an nínú mọ́tò kò lè rọrùn káwọn forí kanlẹ̀ nínú mọ́tò táwọn bá dé àyè tán ti ní káwọn forí kanlẹ̀ táwọn máa ń ké alukur'an ṣé kò ní dàbí ẹ̀ṣẹ̀ táwọn bá ké alukur'an débẹ̀ táwọn ò sì forí kanlẹ̀ kì ìforíkanlẹ̀ yẹn súnà ni pé tẹ́ ẹ bá ṣe ẹ gbalada pé tẹ́ ẹ bá sì ṣe ẹ lẹ́sẹ̀ lọ́rùn eléyìí ìjàbọ̀ sójú. jazakumullahu khairan fid dunya wal akhirah. hello. hello. wàlẹ́ ìfúnṣọ́ ọ̀gá ẹ jìnnà sí rédíò yín díẹ̀ kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tó sọ̀rọ̀. ẹ kú ní ìbẹ̀rẹ̀ yín wà díẹ̀ kí ni ìbéèrè yín. Kí ni ìbéèrè yín? Mo kí àwọn ṣe wà nínú ìgbàgbà àwọn sọ̀rọ̀ lẹ́nu. Wọ́n fẹ́ pé kí ẹ̀dá wà kí ẹ̀dá ọmọ ẹ̀dá ti ní àdúrà kan lókò tó jù ló pé ẹ̀rù tọ́ọ̀sì ló máa parí àdúrà kọ̀ọ̀kan bí orí ti kọ́ra tó ẹgbẹ́ máa jókòó ẹ máa ka ọmọ rẹ̀ àti gbogbo ọmọ rẹ̀ ọmọ jókòó máa parí àlùkò um, wọn ní um, last thursday ramadan nígbà tó ọmọ wa gba ẹran nígbà tó ṣé ìyẹn ọdẹ máa ṣe tẹ́ ọ̀fọ́ wọn ni ṣé ó bá sún ní àmì ìmọ̀ ní ọ̀sẹ̀ máa rà fún mi ní gẹ́gẹ́ ìyẹn ìṣọ̀rọ̀ wa ní kan tó wọ́n. kéèyàn yan àdúrà kan láàyò kó wá dá ìgbà sí yàtọ̀ sí bó ti ṣe lè jẹ́ pé èèyàn lè rẹ́rìí fún náà àti sunna kódà kó sì pa alukur'an yà ń ké inú à ń pè ní bid'atun idafiyya alukur'an tẹ̀ ń yẹn ó ọba mu dáadáa ṣùgbọ́n náà gbà ń lọ lẹ̀ àtẹ̀yìn àtàwọn ọmọ parí rẹ̀ kan pàtó lẹ̀ torí kí alukur'an ntọ́sọ́dà dáadáa lẹ ọ̀pọ̀ gan kẹtùn á pé ń jọ́tẹ́ bá ti kí alukur'an yẹn so tẹ̀sí pẹ́ran fún un lẹ́tùn sí ìfikọ́rù sọ àdáadáa lẹ̀ nàtú a ah, àwọn nǹkan yẹn pọ̀ so. hello. aleykum salaam kí ló kọ́ rẹ̀ dín pé kí ni ìbéèrè yín. ẹ̀jẹ̀ á fẹ́ àwọn dọ̀kítù wa ṣe ẹ̀rọ bá fẹ́ fi síbi àpò. wọ́n ní ìrẹ̀fẹ́ tó wọ́n ti dàgbà tó ń darí fẹ́ tó ara wọn ò ní ṣe ìyáwó. tó ń pè ìyẹn máa ṣe fún ọjọ́ kọ̀ọ̀kan ni àbí ẹ̀mí ti gbogbo ìpapọ̀ báyìí lórí àti wọ́n ní ẹ̀gbọ́n ní gbàgbé márùn-ún lọ àárẹ̀ ara wọn ò ní ṣe mọ́ ṣùgbọ́n abẹ́ tó rè abẹ́ tó rè tábàtẹ́ sí báyìí ìṣẹ́ abẹ́ fún aláwọ̀ Sọ̀rọ̀ Abdullahi láti China, wọ́n ń béèrè nípa màmá wọn tó ṣe pé látàrí ogbó márùn-ún ni màmá lè ṣe nínú Ramadan agbára wọn ò gbé yòókù báwo la ti ṣe fẹ́ ṣe ẹ bọ aláìní fún màmá ni ọjọ́ kan aláìní kan ẹ yọ ọjọ́ márùn kúrò nínú ọgbọ̀njọ́ ó kù ìjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yẹn lẹ́fi bọ aláìní ẹ wá mú oúnjẹ múdù kọ̀ọ̀kan irú ìta múdù kan láyọ mẹ́rin rẹ̀ fún zakatul fitr níparí ramadan múdù ẹyọ kan ńlẹ fún aláìní kan ajá pé múdù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ńlẹ yọ ẹ fún aláìní kọ̀ọ̀kan ní múdù kọ̀ọ̀kan ẹ lè yọ lónìí ṣáájú kí ramadan tó tán so ẹ ti bá màmá ṣe gbogbo ẹ̀ tánu eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ kì í ṣe pé oúnjẹ sàárì àti oúnjẹ ìsinú rárá múdù kan múdù kan eléyìí lẹ́ẹ̀ máa fún aláìní kan oúnjẹ tútù tí wọn ti sè eléyìí ìjọba tó ṣe jẹ. Hello. Àlékún sọ́run tí wọ́n rẹ̀ kí ló kọ́ ìmọ̀ lẹ́jọ́ pé? Kí ni ìbéèrè yín? Ìbéèrè ni ìbéèrè méjì ni alákọ̀ọ́kọ́ ní pẹ́fà. Ǹjẹ́ Trump ni orúkọ yóò bá Trump ìyẹn wà àlà ní Islam. ok ayọ̀. ìyẹn kejì sá kàkà sí ìtọ́jú ìgbà tó fẹ́ sílẹ̀ wọ́n á kàkà ní. tí wọ́n bá ní ìsìlámù gbèsè ìdílé tó máa ti wọ́n ti dé ìlú dúró. tí wọ́n bá wá tí mo wá sí máa sí máa wá sálámà tán tí mo lè mú wá ìdílé tó lè sí máa wá sálámà tán. Àkọ́kọ́ ọkà tó lọ à ń tọrọ lọ́dọ̀ yín ẹ bó ṣe jẹ́ pé abẹ́kìtì lẹ́wà kí ẹ jẹ́ ẹnìkan tí ó máa pèpè sẹ́sìn islam níbẹ̀ yẹn ọlọ́wọ́ bọ́ ràn yín lọ́wọ́ nítorí pé islam kò tàn ká púpọ̀ ní èkìtì generally so ó sì hàn bí ìgbà tẹ́yìn gbẹ́sìn islam yìí díẹ̀ ọlọ́wọ́ bá kọ́ bá a san ilé san rẹ̀ gbìyànjú ayò tẹ́ rí yẹn kò tọ́ lábẹ́ òfin ọlọ́run haram ni kò tọ́ lábẹ́ òfin ọlọ́run haram ni wọ́n ń pè ní shatoranj haram ni nínú òfin ọlọ́run nínú erékeré ìranù ẹ̀fẹ̀ tí ò nítumọ̀ kò bá jẹ́ ayò ọlọ́pọ́n kò bá jẹ́ ayò mi kò tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba o. wọ́n ní rakata alfajr ìgbà tá a mọ̀ pọ́ lọ́lá tó sì jẹ́ sunna tó ní agbára èmi á dé mọ́ṣáláṣí wọ́n bá pọ́n ti ṣe kọ́mà mo darapọ̀ mọ́ ìmáàmù ǹjẹ́ tó bá ti parí sọ́láàtì tèmi náà ti parí mo lè mú rakata alifajiri wà lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni ẹ lè ṣe ẹnìkan ṣe bẹ́ẹ̀ láyé anabi muhammed sallallahu alayhi anabi wa ń sọ gbàtọ́ sálámà ànábì dúró lé lórí pé kí ni sọ láti tó ń ṣe yìí ó ní òun ò láǹfààní àti sèrò kàtà àlùfẹ́jọ títí tá a fi parí àṣùbà ìní mọ̀ á ń san padà ní ìsìn ànábì ò sì pé kò ṣe dáa ẹ̀mọ̀ kí téèyàn bá ṣe tí ọ̀dà ànábì ìdákẹ́ ibẹ̀ láti mọ̀ pé èèyàn lè san kàtà àlùfẹ́jọ padà lẹ́yìn àṣùbà ṣáájú kó tó di pé òòrùn yọ gbéra sókè tí í ṣe àkókò àbọ̀hà ẹ̀ ń bá sì dá dúró dàkókò àbọ̀hà náà ó tún dáa. Ìzákùnlá ọ̀fẹ́rẹ̀. Hello. Wọ́n ní kò ṣe máa dúró rẹ̀. Kí ló kọ́ ìbẹ̀lẹ̀ jẹ́ pẹ̀lú? Ah, Muhammad Jami láti Ìbàdàn. Kí ni ìbéèrè yìí? Eh, mo fẹ́ béèrè nípa nínú Fàrọ́bì, a kọ́ pé ṣí èèyàn bá pa èèyàn nígbẹ́ nìyẹn tó bá jẹ́ tó bóyá wọ́n pààyàn torí ẹ̀ bóyá kò lọ sí ìmọ̀ ṣé àsìkò ìpín yẹn àkókò jẹ. ìyẹn ni kí wọ́n pa ẹnìkan nítorí tiẹ̀ kí ni nǹkan tí wọ́n ṣe tán fi pa nítorí tiẹ̀ so nǹkan tó ń sọ nínú ilmu fara'id náà ni pé kìí ṣe kí wọ́n pààyàn nítorí tiẹ̀ ìwọ ló mú bóyá déèsì tí wọ́n gbọ́ wá tí wọ́n tara rẹ̀ mọ̀ pé oní ti ń jẹ̀bi ikú látàrí nítòsí àbí ìwọ ni mufti tó ṣe fatwa fún adájọ́ tó fi mọ ìdájọ́ tó yẹ kó òun lò lórí rẹ̀ tó rìsọ́ọ̀tì sì kù so tírú rẹ̀ bá ṣàbí wọ́n ló ṣe rìwáyà hadith jẹ́pẹ́ àdìsí yẹn náà ni wọ́n gbọ́ tí wọ́n fi mọ̀ pé pípa lọ́yẹ káwọn pa tó wọ́n máa ń pèèyàn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ni alqatilu hukman ìdájọ́ tó ọmọ tó sọ ni wọ́n tara rẹ̀ pa kì í ṣe pé wọ́n lọ lọ ṣe kú pa ní ti pípa àbòsí so bẹ́ẹ̀ náà ni ẹni tó máa bẹ̀ pé abánigbẹ́ wọn lórí ló kọ ilé ẹjọ́ ọwọ́ ajọ pé bàbá rẹ̀ wọ́n ní ọbẹ̀ lórí àbọ̀mọ̀ rẹ̀ yóò tún jogún nítorí pé òfin ńlọ́tara rẹ̀ pa wọ́n kì í ṣe pọ́ pa wọ́n pa àbòsí so wọ́n jogún yàtọ̀ sẹ́ni tó pààyàn nípa àbòsí yàtọ̀ sẹ́ni tó ṣèèṣì pààyàn ó ṣèèṣì pààyàn ọwọ́ rẹ̀ ní tó ṣe kú pààyàn ìyún ni wọ́n ti lò òun lọ sá aládà òun ló yìn bàn ó rò pa agbọ̀nrín ló yìn bàn ó yìn bàn tà yìn bàn lọ́ba gbọ́ oró agbọ̀nrín èwo ní máa sọ pé nígbà tí èso àbàmì agbọ̀nrín so lọ́ba hàn pé èèyàn lọ pa so àbí òun ṣe tíṣà torí ẹ̀kọ́ náà máa fi sọ ìṣọ wa ọba fi báírò ó fi lọ́mọ mú lọ́mọ bá kú ah ẹ gbà mí o mọ́kàn fi báírò lọ́mú ta ló ní ta ló ní kí wọ́n náà fi báírò lọ́mú kó o ti fọmọ ọlọ́mọ ẹ lè jẹjẹ kó kú rẹ̀ kó fọwọ́ lọ rí kú ká lè sọ pé tọ ẹnìkan kọ́kọ́ lọ pa àmọ́ ọ̀ lọ pa báyìí so ẹni tó bá pààyàn báyìí lọ́nà àṣìṣe wọ́n ní yóò jẹ ogún rẹ̀ àmọ́ kò ní jẹ nǹkan kan nù díyà rẹ̀ torí pé díyà òun ló ṣe sábàbí tí wọ́n fi ń san ó lè jẹ́ sábàbí tí wọ́n fi ń san díyà kó tún ajẹ́ ń bẹ̀ àmọ́ ogún rẹ̀ míì wàá jẹ́ ń bẹ̀. hello. hello. Màlẹ́kù sọ bí ọmọ kí ló kọ́ ìbọ̀rẹ̀ nípò? yá ní ọkọ̀ òjò ẹ̀ta àgbò nínú ọjọ́ ìlera wọ́n máa ń sọ pé àgbò èyí gbá irun èyí gbé ìfọ̀nà ìgbà wo ni ẹni ẹ máa gbẹ̀gbà sí pé tó máa gbé ìfọ̀nà tó máa fa irun ìgbà tó máa fi fa ẹ̀wọ̀n àgbò. nígbà hmm, bẹ̀rẹ̀ àti ó ti yá jù báyìí nítorí pé Ramadan la ti wà báyìí so lẹ́yìn Ramadan Shawwal lẹ́yìn rẹ̀ ní delkaida lẹ́yìn rẹ̀ ní delhijja gbàdá ló tó kalẹ́ yáyìn. sọ̀rọ̀ tá à ń sọ nípa tiléyà ni pé tó sùn dàlhíjà bá ti wọlé tó o bá lérò pọ̀ fẹ́ pẹ̀ràn ọmọ ti ríra ọ gbọ́dọ̀ gé ìkànnà rẹ mọ́ o sì gbọ́dọ̀ gé irun ara rẹ ọ gbọ́dọ̀ gé nǹkan kan nu ara rẹ títí tó fi ńgbà tó bá tó níjọ ọdún ló tó gé tó bá fẹ́ gé ló tó gẹ̀rí rẹ tó kan tó o bá gé mọ́ rẹ ní sọ pọ̀ ọ̀sẹ̀.

jìyàn àládà yẹn kò tí ì dà báwo ni obìnrin yẹn ṣe lè ṣe kí ó máa ti dáwà fọ̀rọ̀ yẹn yẹn bẹ́ẹ̀ ni àbí yóò gbé e sílẹ̀ kí ìdájọ́ rẹ̀. alhamdulilayi ẹni tí bá lọ sí hajj wọn pé nǹkan oṣù rẹ̀ wá níjọ́ àròfà nǹkan oṣù dínní lọ́wọ́ láti dúró ní àròfà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá kúrò ní àròfà tẹ padà sí muzdalifa ẹ tún ní muzdalifa tó ń ti nǹkan oṣù yẹn. ẹ tún lọ sí Mínà ẹ lè sọkò tó ń ti nǹkan oṣù yẹn ẹ gun ẹran tó ń ti nǹkan oṣù yẹn ẹ dín yín kù obìnrin ẹ mú nínú gàgà bí ọ̀nà mẹ́ta tẹ bá irun yín sí ẹdí wọn kókó ìkànnà kókó ọmọ ní e. hajj eléyẹn orígun ọ̀ràn ẹ̀yà nínú àwọn ọ̀ràn yẹn ṣe hajj ni ẹni tí bá hajj ti torí rẹ̀ tẹ́ bá ti ṣe gbogbo ńtọ́jú ìwọ̀ lórí alálàájì yóò tún jẹ́ ìwọ̀ lórí yín ó dìgbà tẹ́ bá tó ṣe pẹ̀lú nǹkan oṣù tó wà lára yín tí ó tó ti dà àìsí gbọ́dọ̀ sì ń padà sí nàìjíríà àìsí wọn ò torí ẹ̀ làwọn pé tóbìnrin bá ti ń tájẹ́ ti pé nǹkan oṣù òun lè wá tó lè kọjú náà láti ṣerú báyìí so kò sí nǹkan tó burú wípé kí ó lo oògùn kan tó bá lè mú nǹkan oṣù rẹ̀ mọ́ wà lásìkò yẹn tí ó fi lè parí iṣẹ́ yẹn ní rọ̀wọ́rọ̀sì nàìjíríà sí mẹ́kà ó jìnnà báwo lẹ ṣe fẹ́ ṣe fẹ́ wà lẹ́tùn padà ni torí apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn hanafiya ó sì jẹ́ nǹkan tí sheikhul islam ibn taymiya tó ń sá lẹ́sà wọn lóbìnrin yẹn yọ wẹ̀ yóò sì lọ ṣe ìmára yóò fi nǹkan di ojú ibi tẹ́jẹ̀ ti ń jáde yẹn yóò lọ sí tọwáàfù yẹn lẹ́yìn ìgbà tó bá parí ọ̀pẹ̀ràn láti fi ṣe ìtanràn pọ̀ sí tọwáàfù látàrí túláàsì so pẹ̀lú ẹ̀jẹ̀ so ìtanràn yẹn ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò fi ṣe àmójúkúrò fún lórí ẹ̀ṣẹ̀ tó bá kọ́ wa ń bẹ̀ náà. hello. Aleykum salaam. Kí ló kọ́ ẹ̀ mẹ́lẹ̀ kí pẹ̀lú? kí a ti yẹ ti yẹ ti yẹ a rò pé draft lẹ ń sọ so alákàntì ẹ pé ká jẹ lábẹ́ òfin ọlọ ọ̀tọ̀ ọ̀tọ̀ kí a jẹ alákàn lábẹ́ òfin ọlọ náà. mo ń fẹ́ mo wà lédè ẹ kí ni ìbéèrè yín. orúkọ mi ni Isaac Ibrahim. láti wọ́n. Eh, láti jẹ́ ní mọ̀ tí ń pè a ní mọ́sáàsì kan àmọ́ sábà àwa là ń kọ́ńtò rẹ̀ so nípa zakati fitiri mọ̀ fẹ́ béèrè eh, ẹnìkan ti béèrè láti nípa rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bídèmí eh, níbi kò sí níbi béèrè àmọ́ fẹ́ béèrè dárẹ́ níbi àwọn èèyàn mọ́ sábà ta owó zakati fitiri lóòjọ́ yìí tó tún bá dáwọ́ yẹn àwọn òfin ẹ̀sẹ̀ sáfíkà so nǹkan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ni pé kó tó dé kó tó di dá ìrántí sáfíríkà tó dé ọ̀dà bíbí ìdàkà síbi ìyẹn ó lásìkò so ǹjẹ́ kí ọba lọ jẹ́ pé ọjọ́ kejì lọ ìpínlẹ̀ áfíríkà tó ó tó wà òkè bẹ́ẹ̀ àbí kò sì kò wà ní òkè mo ní èdè tó wà nípa ìpínlẹ̀ àgbàṣe sọ́lámà lẹ́kọ̀ọ́ tí wọ́n bá dá owó zakatul fitri jọ fún yàn ṣe ìbéèrè tó ń béèrè yẹn pàtàkì most especially fáwọn èèyàn tó wà ní foreign countries ọ̀pọ̀lọpọ̀ tó wà ń lo òyìnbó irú rẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ sí gbogbo wọn wípé wọ́n fẹ́ yọ zakatul fitr ìlú òyìnbó yẹn kò dà gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè tiwa so tẹ́bá lẹ́yìn ránjẹ fẹ́ máa gbé fáwọn èèyàn wọ́n lè má gbà lọ́wọ́ yín so bó láti wá fẹ́ ṣe ẹ̀yin tẹ́ jẹ́ alámòójútó lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam níbẹ̀ yẹn nǹkan tẹ́ ṣe ni pé ẹ ti fi deadline sílẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ fi owó sílẹ̀ tí wọ́n fi lọ ra oúnjẹ tí wọ́n fún yàn ní zakatul fitr ní African country ẹ ti fi deadline sílẹ̀ pé ọdún kọ̀la ọdún kọ̀la gbogbo ẹni tó fẹ́ mú wá gbọ́dọ̀ ti mú wá tó bá jẹ́ pààrọ̀ ọjọ́ ọdún ni àní gbà lọ́dọ̀ rẹ̀ nítorí pé kò sí àǹfààní fún wa láti lè fi owó yẹn ránjẹ gbé fẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sí lọ́jọ́ ọdún níbi tá a wà ìdí nu tá fi fẹ́ fowó ránṣẹ́ sí orílẹ̀-èdè tí wọ́n ti lè fowó yẹn ránjẹ gbé fẹ́ni tó nídìí ẹ̀ tẹ́yìn bá ti wá fi àsìkò gbèdéke yẹn sílẹ̀ pé ọdún kọ̀ọ̀la ni tẹ̀sí mọ̀ pé tówó yẹn bá ti tẹ̀yìn lọ́wọ́ ẹ lè ẹ lè transfer rẹ̀ sí ẹni tí yóò gba owó yẹn tó náà fi tètè fi ra nǹkan tí wọ́n bá fi ra oúnjẹ zakatul fitr pin fáwọn èèyàn láàárọ̀ ọjọ́ ọdún so bẹ́ẹ̀ ti ṣe ṣe ni torí ẹ fi deadline sílẹ̀ ọdún kọ̀ọ̀la lẹ́yìn ọdún kọ̀ọ̀la ẹni tó bá mú wá kó ẹ̀ so ẹ̀yin náà sì fowó yẹn náà ránṣẹ́ lọ́dún kọ̀ọ̀la yẹn náà ẹni bá fowó ránṣẹ́ sí kọ́bẹ̀rù ọlọ. ráìsì ni ó fi ni àgbàdo ni ó fi ni ni ó fi ni kó dájú pé òun fi rà òun sì pín fáwọn èèyàn má dàbí owó ẹran hajj táwọn èèyàn ń dá fáwọn kan tó pé wọ́n bá dájì owó la dá ààrẹ ràn tó bá ní lọ́jọ́ tí wọ́n fi owó ránṣẹ́ ń tẹ́ lọ́jọ́ kejì lọ́dọ̀ tí wọn. Ah, kò sí wàhálà kò sí wàhálà lọ́dọ̀ gbogbo wa kì í sọ ọjọ́ ọdún so ọjọ́ kejì lọ́jọ́ ọdún ọjọ́ ọdún yẹn ìlànà tá a kówó ránṣẹ́ sí ìlòun ó rí i pé oúnjẹ yẹn ti rẹ́dì òun sì ti gbé fún àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká tó ṣe eid. hello. hello kí ló kọ́ yín mo lè sí pé o. kí ni ìbéèrè yín tí wọ́n dà máa sọ pé ẹni tí ó ń ta ìlú pé àràmù. Nígbà àwọn tí wọ́n fi ń ta tẹ́tẹ́ ni àbí àwọn tí alhamdulillah ọpẹ́ pàtàkì fún ẹrú ọlọ́run tí ó ṣe alágbàtẹrù ìpè ọlọ́run kọba ní fi sanwó ẹ̀rẹ́gbẹ̀ dáadáa láyé àti ní ọ̀la àlùkẹ́ ọmọ ọpẹ́ pàtàkì fún àwọn ọmọ àfẹ́fẹ́ àti ṣílẹ̀ tàbí tóòrò ṣọ́ọ̀bù gbẹ̀rẹ̀fẹ̀ ọ̀rọ̀ yìí hamid ahun allah ọ̀rọ̀ ahun ọ̀fẹ́dàlá ọ̀kọ̀tàn alàlàkẹ́ ọlọ́run kọ́dà kó jẹ́ kí á rí àwọn ṣèrè kí á gbádùn wọn ní tí òrìmọ̀ ìdíjẹ́ mẹ́jẹ̀ mọ́ dágbére fún àìpẹ́ ní subhanaka allahumma hamdik ashhadu an la ilaha mă la vedem, acolo e cum mă nou, să vin, să se uite ca când am la formă, să se uite cum mă duc, să se umbă. Păi acolo se lasă în timp, pe zi, nu e cum mă dare, să se cam în acolo, mă